Mr. Michael Adéyẹyè good evening sir ẹ mà káàbọ̀ ẹ pastor mo kí ẹ kú ṣe olúwa o olúwa sọ agbára dọ̀tún o Àdìgún <laughs> Adédèjì mo kí n pọ̀ pọ̀ Mrs. Akínyẹmí bẹ́ẹ̀ ni bàbá wa Udu láti Latin America, kí yín o ẹ ṣeun púpọ̀ àwọn orúkọ grammar twins mo kí yín the Noiki family mo mà o adéláwà expo mo ti mí sorúkọ kan ẹ dákun ẹ má bínú ẹ má bínú ó máa ń rí bẹ́ẹ̀ dáadáa a mú ìgò dání lónìí mo fẹ́ mú gò dání ṣùgbọ́n àrímú <laughs> olè fox mo kí yín púpọ̀ púpọ̀ ah, yes yes happy to be here too ṣé mo gba òyìnbó yẹn dákun wọ́n ní mo gbà á màá gbóyìnbó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ọ̀la <laughs> àní dọ̀lápọ̀ fàá sípẹ̀ mo kí yín o àdèmọ́lá ọmọ jésù èmi náà mọ Jésù fún mi láyọ̀ àwúyẹ̀lú mo kí yín mà abundant blessing ẹ dákun ẹ pín ìdí ọ̀dọ̀ wa náà Mrs. Monsura Anjorin mo mà kí yín pọ̀ pọ̀ ẹ ṣeun púpọ̀ púpọ̀. Uh, Mary Jeremiah Mukiyima, Mrs. Uh, Lucy mo mà kí yín o mo kí yín púpọ̀ púpọ̀ kí yín tẹ̀sọ́ tẹ̀sọ́ Mrs. Ọ̀nàlàjà good to see to hear from you too uh, Deborah Ọmọyẹmí good evening ma ẹ máa kú dédé wòyí ẹ ṣeun púpọ̀ púpọ̀. Adéyínká Sanni ẹra máa mú kí o Mrs Adénúbi mú kí yín púpọ̀ bàbá wa Adérọ̀gbà Ọ̀tẹ̀yẹmí mú kí yín o mò ń juwọ́ mò ń jupá mò ń jusẹ̀ ẹ lè má rọwọ́ mi tí mò ń ju mò ń jù nínú torí ẹ bèrè pé ọwọ́ ń dà báyìí ń jù nínú lọ́hùn ẹ ṣe púpọ̀ thank you very much. Bọ́lá Díméjì mo kí yín mà Bọ́lá Babalọ́lá mo kí ẹ̀yin náà púpọ̀ púpọ̀ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Mm. Olúrẹ̀mí Àríbá àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ara lè kókó bẹ́ẹ̀ kan ti sọ wọn ní sọ fún ẹni tí ara ẹ̀ ò dá pé ara ẹ̀ lè kókó Mr. Fẹ́mi Balógun you are very welcome mo ṣàmì sí àdúrà yín sà ẹ ṣe púpọ̀ Mrs. Babs mo kì í yín o. Eh, Mojíráyọ̀ mo kí ẹ̀yin náà pọ̀pọ̀ Esther Akande mo kí yín mà ẹ ṣé thank you for joining us láti jọ kọ́ ẹ̀kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run ká jọ fi ọ̀rọ̀ yíra wa ká sì jọ yànnà náà ẹ ṣé púpọ̀ <clears throat> glory forever eh, glory forever bẹ́ẹ̀ ni ògo Ọlọ́run yóò bùjọ lára wa. Mrs. Deborah Omoyeni mo kì í Mrs. So uh, So Simi I'm not sure whether I'm correct but ẹ bá mi gbà bẹ́ẹ̀ dákun idea no matter mo kì í pọ̀pọ̀ thank you very much for joining us tonight alẹ́ làwọn wà bíi ẹ kò bí ìṣẹ́jú bíi márùn so mi mọ̀ bó tẹ̀lẹ̀ ó I think I'm also right eh, ẹ thank you very much ma. Mm. Olumide Olatunji Mokinpọ̀sà ẹ ṣé púpọ̀ thanks for joining us ẹ ṣé púpọ̀ Títílayọ̀ Babátúndé mo kí yín káàbọ̀ Elizabeth Adigun mo kí ẹ̀yin náà púpọ̀ púpọ̀ ẹ má bínú pé àfi dáàdì àfi mọ́mì sí comfort agboola mo kí yín mà ó rọrùn ó rọrùn láti pe orúkọ bàbá Bọ́lá Dalẹ́ Fájọbí mo kí yín púpọ̀ pé ẹ máa káàbọ̀ ẹ mà kú déédéé ìwòyí ẹ ṣeun pọ̀ ẹ Mrs. Ọlájùmọ̀kẹ́ mo ṣàmì sí àdúrà yẹn ẹ ṣeun pọ̀ ẹ ṣe mà good evening ẹ bẹ bá ṣe bẹ́ẹ̀ ṣe ń kọ àwọn òyìnbó yẹn ó yóò dàbí kó improve àwọn òyìnbó tiwa náà ìyá wa níkì tí amíyù láti London ẹ mà ṣe púpọ̀ mo mà tún kí yín pọ̀ ẹ kú déédéé ìwòyí ẹ sì ìmúra òpin ọ̀sẹ̀ ẹ bá ṣe ń kíra wọn bí nìyẹn má bínú àwọn kan wà ní àwọn orílẹ̀-èdè kan tó pé òpin ọ̀sẹ̀ yẹn kò fẹ́ẹ̀ sí nínú iṣẹ́ wọn ojoojúmọ́ náà fi ń ṣiṣẹ́ ẹ jèrè iṣẹ́ lórúkọ Jésù. <clears throat> Ah, Mrs. Morufas Taiwo ẹ̀ka lẹ́mà àwọn bàbá wa ń kọ́ àlàáfíà ni àwọn gan-an tó kọ́ tí wọ́n tẹ̀lé báyìí ẹ̀rí bẹ́ẹ̀ yẹn tí n bá jẹ́ wòlíì mi náà ríran o <laughs> ká ní mo jẹ́ wòlíì ni ẹ̀ máa mi nìkan gba oyè yẹn èèyàn náà fi ń gbà báyìí kí èèyàn náà jẹ́ wòlíì kó máa ríran sáwọn èèyàn mo béèrè wọn wọ́n dẹ̀ yọ gúlọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀rí orí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ kan tó nìyẹn ẹ ṣeun púpọ̀ ma thank you sir thank you ma uh, Grace ma. ọmọ akínyìn ma happy weekend bẹ́ẹ̀ ni mo anointing ẹ ṣe <laughs> ẹ ṣe ó sà good to hear from you too ọmọ uh, Lọlá Samuel mo kí yín good evening ma. Ọmọ́wùmí Ògúnyalé, mo mà kí n pọ̀. Kíki dúró, kò ní pẹ́ báyìí fi dá kíké dúró tí a máa bẹ̀rẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú rẹ̀ lẹ́ẹ̀kan si tó tún jẹ́ ká tún dúró níwájú ẹ̀yin ọmọ Ọlọ́run. Ọlọ́run ṣe báwa ṣẹ́gun ọláìfá ó dà fún orúkọ yín fẹ́rẹ́ bẹ́ẹ̀ yẹn bó ṣe ń lọ ni mo gbójú sókè ẹ̀rí bó ṣe ń lọ ní ẹ̀ní lọ ẹ̀ní lọ bẹ́ẹ̀ láì má a lè gbáwájú wọn ní àgbẹ̀rọ̀ gbáwájú ọba kámáyà ti ọba ẹ̀yìn ó ní mo fi ọ̀rọ̀ yín ṣe mo kí yàn ẹ̀ ṣeun púpọ̀ púpọ̀ Christiana John orúkọ yẹn pọ̀ tó wá o Alimat Adébọ̀. Praise Olúṣọ̀tọ̀ mo kàn forúkọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn pọ̀ ẹ má bínú ẹ kú déédé ìwòyí o orúkọ mi ni Sam Adéọ̀sùn díẹ̀ ló kù mo fẹ́ sọ pé ohun àánú ṣùgbọ́n òjò àánú lélẹ́yìí òjò àánú live ẹ jẹ́ àgbàdua ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún orí ọ̀fẹ́ ọ̀tún ìtẹ́ fún wa lónìí àyìn lógun torí pé ẹ fún wa ní àǹfààní ńlá láti wo ọ̀rọ̀ yín láti kẹ́kọ̀ọ́ láì fi nǹkan kan pọ̀n bàbá ìgbà ọpẹ́ gba ẹ̀yìn wa mo gbàdúrà bá ti ń wo ọ̀rọ̀ yẹn jẹ́ kí ẹ̀mí mọ́ kó túmọ̀ ẹ̀ ní ọkàn àwọn ènìyàn ẹ fi òye tuntun yé wa ògo ní fúnra lókè ọ̀run mo gbàdúrà fún yín lórúkọ jésù ẹ̀ ò ní ṣìnà jésù olúwa wa àmín lẹ́ẹ̀kan sí i mo dúpẹ́ lọ́wọ́ èèyàn ọmọ ọlọ́run pọ̀pọ̀ fún orí ọ̀fẹ́ tọ́lọ́run fún yín pé kẹ́ ẹ̀ darapọ̀ mọ́ wa lónìí o ti tọ́jọ́ mẹ́ta kan náà tí a ti jẹ ọmọ bíbélì gbẹ̀yìn tọ́lọ́run bá ọlọ́run dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ pé kájọ máa kẹ́kọ̀ọ́ sí síwájú sí i àti síwájú sí eh, ọ̀rọ̀ kejì ká tó wọnú ẹ̀kọ́ lọ ní mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ ìrànmọ́ ọlọ́run eh, pàápàá ní oṣù tó difficult gan yẹn oṣù July July yẹn ní ọ̀dọ̀ wa was a very difficult month eh, ṣùgbọ́n ọlọ́run mú àlàájá ní ìrọ̀rùn ju kan tí àwa gan lérò lọ dúpẹ́ ní ọwọ́ yín fún àwọn ọ̀nà tí ẹ fi hàn ṣe hàn ṣe wa lọ́wọ́ ó ní agbára púpọ̀ pọ̀ ó ní agbára púpọ̀ pọ̀ ó dẹ̀ fún wa ní ìfọ̀kànbalẹ̀ pé ìrètí sì wà ẹ̀yọ fún àwọn kìrìsìtẹ́nì lórílẹ̀‐èdè nàìjíríà àti káàkiri àgbáyé ẹjọ́ mẹ́ta gbàgbé fire conference wa ọjọ́ àti à sọ fún wa léraléra on the twenty seventh of november ni àti fọjọ́ sí báyìí adẹ̀ ti ní venue tí a máa announce lágbọ́rọ̀ lọ́hùn ó ṣeé ṣe kó jẹ́ pé nínú newsletter wa a máa update wa lórí àwọn information yẹn lẹ́ni time tí newspaper bá jáde a máa a máa mọ ibi tá a ti máa bùkún sí tiwa láti ó ṣe ṣe kó Sunday lọ la máa bẹ̀rẹ̀ sí bùkún fáwọn sí tiwa mo sọ fún wa pé minimum seat la ní ètò wákà nìyẹn then a dẹ̀ fẹ́ ìdí tá a dẹ̀ fẹ́ fi àyè lẹ̀ fáwọn yẹn láti bùkún seat ni pé a fẹ́ kí bẹ́ẹ̀ wà overcrowded ẹ̀yìn torí ìjọba orílẹ̀-èdè tí a ti fẹ́ ṣe àwọn mọ̀ nípa ètò dáadáa so wọn ò kí ń jò pẹ̀lú ètò orílẹ̀-èdè wọn so tó yẹ làwọn náà ṣe fẹ́ fi àwọn náà dẹ̀ fẹ́ràn ètò àwọn náà dẹ̀ fi ayé wa sínú ètò láti ní àwọn náà fi program yẹn sínú ètò mo gba ọlọ́run gbọ́ pé ọlọ́run á ṣe àwọn tó ní agbára mo gbàgbọ́ ìdí ẹ̀ ni pé ọlọ́run ti ẹ wọ́n gbọ́ pé náà ní sneak preview ọlọ́run ti fún wa ní sneak preview ohun tí bàbá yẹn láwọn máa ṣe àdẹ̀gbà ọlọ́run gbọ́ pé ẹ tán bá ti sọ pé wọ́n fẹ́ ṣe wọ́n á ṣe náà ni yes ẹ mọ̀ ẹ̀ka <laughs> kó tí abẹ́ṣẹ́ lórí ẹ̀rọ ẹ̀ka ti mọ̀ láti àárọ̀ lónìí ó ní àwọn èèyàn wa ti bá wa fi sí orí whatsapp channel wa things God cannot do àwọn tí ọlọ́run kò lè ṣe <laughs> tẹ́ bá tẹ́ bá bẹ̀rẹ̀ lọ́wọ́ serious minded pastors pé ǹjẹ́ àwọn kìnìkan àti ọlọ́run lè ṣe wá immediately náà sọ pé yes bẹ́ẹ̀ àwọn serious minded pastors àwọn ìṣọ́lọ́run tí ẹ̀mí ọlọ́run bá ṣiṣẹ́ tí wọ́n lè ṣe fún ọlọ́run wọ́n á sọ fún yín torí torí ìbéèrè yẹn àti gbé ti ọlọ́run ọ̀rọ̀ ẹ̀ ti testify sí pé bẹ́ẹ̀ ni ṣe rí ẹ jẹ́ kí n ibọ mo ti ń rò pé ibo ni kí n ti bẹ̀rẹ̀ tá a fi yí àwọn èèyàn mo like láti máa sọ̀rọ̀ bíbélì kí n simplify ẹ̀ only the best method láti kọ́ bíbélì tẹ́ bá wo bàbá wa Jésù Kristi nínú ìkọ́ tó máa bẹ̀rẹ̀ sí kọ́ àwọn èèyàn wọ́n máa ń simplify ìwàásù wọn nípa sísọ ìtàn wọ́n sọ ìtàn nígbà míì ẹ̀ táwọn olóyìnbó ń pè ní proverb àwọn gbé yorùbá pè ní òwe eh, afúrúgbìn kan wà níbi nǹkan tí àwọn èèyàn lè identify with tó lè yé wọn dáadáa ibẹ̀ ni bàbá yẹn ti máa ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ eh, torí ẹ̀ náà ni mo ṣe adopt style yẹn pé the best method láti bá àwọn sọ̀rọ̀ ni pé eh, ọ̀rọ̀ bíbélì tó nira kan fọ́ sí wẹ́wẹ́ so kò ní ẹni tó máa béèrè ìbéèrè gan follow up question ló máa béèrè kò ní sọ pé kò ní náà sókè pé ẹ̀sà kò yé mi mo dẹ̀ gbàdúrà ẹ̀yin má fi ọ̀rọ̀ yé wa lórúkọ Jésù ní àti bíi ó ti ń lọ bí áṣà ti fẹ́ tó oṣù kan nígbà tí mo ti mention ẹ̀ ibi tí mo ti kọ́ mention ẹ̀ pa ah, ọ̀pọ̀lọpọ̀ ń béè lọ́rùn ẹ gbọ́dọ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́ yẹn ni o nígbà tí wọ́n sọ pé program kan wà táwọn èèyàn rọ́ sí tí wọ́n sọ pé eh, what God cannot do does not exist mo ní ah irọ́ pátápátá ní ìfà ní ẹ̀ka ìjọ tí mo ń lọ ohun tí mo sọ nù ẹ̀ka ìjọ yẹn ni pé eh, wọ́n gbọ́dọ̀ mú wá láti ìsàlẹ̀ ọ̀run àpáàdì ẹ̀yìn òkú tó lè kà ká ṣèbẹ́yìn wọ́n ní ẹ̀mú ní bẹ́ẹ̀ ni wọ́n ti mọ̀ pé àníkùrọ̀ fún wọn wọ́n sọ pé ká tó sọ àti rí àrídájú ẹ̀ ẹ̀ àti rí àrídájú ẹ̀ now mo hàn wò pé ibo ló ti máa rọrùn jù láti bẹ̀rẹ̀ sí kẹ́kọ̀ọ́ ẹ̀ one years ibi kékeré tó máa ti yé wa láti máa ṣe ṣe rí every company gbogbo iléeṣẹ́ gbogbo company pátápátá ló ní kinní kan tá à ń pè ní selling point ẹ̀ ẹ́ rí i pé tọ́ máa máa kán tó kán tó formulate olùkọ́ company yẹn wọ́n gbọ́dọ̀ ní cash phrase kan tó máa bá company yẹn lọ gbogbo fún marketing strategy ní kinní yẹn wà fún Eh, láti fún marketing ni láti jẹ́ kí ayé gba ọjà yẹn tàbí káyé gba orúkọ company wọn so wọ́n máa ń fi kinní kan sí bí cash phrase eh, oríṣi orúkọ náà ń pè byline eh, subtitle oríṣiríṣi orúkọ náà ń pè ẹ ṣé mà tí ẹ bá kọ topic wá síta náà do so kí àwọn èèyàn tún lè kán tún lè rí mo níbi company méjì mẹ́ta fún mi fẹ́ ṣe àpẹẹrẹ kó lè yí wa dáadáa ṣe rí fún àpẹẹrẹ MTN mo fẹ́ràn tẹ̀ torí mo ṣe bá ń sọ̀rọ̀ MTN mo ń lò lọ́wọ́lọ́wọ́ láti fi connect on internet ẹ rí i pé cash fresh cash fresh wọn ẹ má bínú bóyá ó lọ lẹ́nu cash fresh ni òyìnbó ń pè ó ní ẹ má tó má ti ń polówó ọjà wọn wọn ní MTN everywhere you go ṣe mọ̀ bẹ́ẹ̀ ẹ bá wa gbé Nàìjíríà ẹ sọ́ọ̀rì bá a fọ́n ṣe ń pè nìyẹn tẹ bá wo glow. lórí fóònù mi fóònù tí mo mú kiri yẹn Glow line so mo lè sọ̀rọ̀ àwọn náà torí pé customer àwọn lè mèlè mí náà yẹ pé tó máa polówó glo glo wọn sọ pé glo grand master of data ohun mi ò kẹ̀ bí bàbá yẹn tí ó bá wọn advertise yẹn ẹ̀rí mo rántí mo rántí ayé ìgbà kan tó ń polówó bẹ́ẹ̀dì kan wọ́n pe bẹ́ẹ̀dì ẹni Vitafol tó máa sọ pé Vitafol ìtura ìdíyelé so wọ́n gbọ́dọ̀ ní ọ̀rọ̀ kan bíi cash phrase ọ̀rọ̀ yẹn òun ló máa attract àwọn èèyàn tán bẹ́ẹ̀ tán máa rọ́ wìtìwìtì láti rajà Eh, ẹnìkan ṣe program kan nígbà kan ó ní command your destiny nígbà tí mo gbọ́ mo sọ fẹ́ nìkan mo ní does that even make sense can you command your destiny ẹni ẹni bẹ́ẹ̀ ni do you know the meaning of destiny mo sọ wa mo ní ká tó gbọ́ ọ̀rọ̀ kan ẹ gbọ́dọ̀ mọ ẹ gbọ́dọ̀ define ọ̀rọ̀ yẹn tẹ́ ẹ bá ti lè define ẹ tẹ́ ẹ bá tẹ́rí sí mi èmi ò máa kọ́ ọmọ ẹ̀ torí pé mi ò mọ̀ bẹ̀rẹ̀ so mi a dẹ̀ ṣe program kan gbà pé ibi tí ẹlẹ́rù bá di ẹrù ẹ̀ sí ẹ ẹni tó dì náà ló máa bó ṣe máa tún nǹkan ẹ̀ ẹ eh, so mo mo mo pe ẹni ẹjọ́ kò mo ní destiny ò kí ń ṣe mo ní kí lóun ò mọ̀ mo ní ìdájọ́ ká lọ wo bíbélì ẹ eh, mo ní èdè bẹ́ẹ̀rù náà ti mú ọ̀rọ̀ yẹn jáde èdè bẹ́ẹ̀rù náà ọ̀rọ̀ yẹn ti jáde ní destiny yẹn ẹ eh, akareth akareth túmọ̀ sí pé the outcome of a thing òpin òpin nǹkan ẹ̀yìn nǹkan ìgbẹ̀yìn nǹkan kí ni ìgbẹ̀yìn yẹn òun ló ń kí ni destiny yẹn so but nǹkan tí àwọn pásítọ̀ pè fún wa ni pé báwo bá ṣe máa lo ìgbé ayé wa láti bẹ̀rẹ̀ ẹ̀yìn ìbẹ̀rẹ̀ ayé wa dé òpin rẹ̀ no no no no. no tẹ́bá ibùn kan tó bá ń ka ibéèrè tàbá ti mọ ìtumọ̀ ọ̀rọ̀ kan ìtumọ̀ ti sọ fún wa náà la máa fẹ́ gbọ́ torí pé àwa fúnra wa ò mọ ìtumọ̀ ẹ̀ ó dàbí ó dàbí ọmọ ibo tó lóun gbọ́ Yorùbá dáadáa mo ní ògbọ́ ó lóun gbọ́ Yorùbá ó ní ẹ̀gbọ́n mo ní sọ̀rọ̀ ní ògbọ́ Yorùbá ọmọ Yorùbá kò gbọ́ Yorùbá kanlẹ̀ wọ́n á fún ní òun àná wọ́n á play ẹ̀ mo ti mọ ní òun look Yorùbá ìjìnlẹ̀ díẹ̀ mo á fún kó gbọ́ ó lẹ́sàn-án mo ń sọ ń mo ní mo sọ fún pé òun náà ni ìtumọ̀ bíbélì ṣe rí tí a ò bá ti gbọ́ nǹkan ẹni tó bá dábàá kọ́ pàdé tó bá jẹ́ ẹni tí òye òye tó bá sọ fún àrà máa fẹ́ tẹ̀lé ẹ so but selling point ni àwọn in fact ẹ jẹ́ kí n sọ tọ́ fún yín ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó ń lo àwọn cash phrase wọ̀nyí tí wọ́n lo àwọn selling point wọ̀nyí mi ò gbàgbọ́ pé wọn ò mọ ìtumọ̀ ẹ̀ mi ò gbàgbọ́ mi ò gbàgbọ́ ṣùgbọ́n ìgbàgbọ́ wọn ni pé wọ́n gbà pé àwọn kìrìsìtẹ́nì wọn ò ní òye so nǹkan tó bá ti jù sí wọn ìfà arákùnrin kan lẹ́yìn àjọ sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ pásítọ̀ kan ní nàìjíríà ìyẹn ti kú gbajúgbajà pásítọ̀ ni ó ti kú báyìí ó ń sọ fún mi ó lẹ́sà ó ní òun mọ̀ ó ní tí anybody bá sọ̀rọ̀ ẹ̀ fún mi kí n máa kí n dá ọ̀tọ̀ bí tóun bá sọ ó ní díẹ̀ ni pé kì í ṣe pa nìkan lòun ó ní kí n lọ́wọ́ old video sí ẹ̀ lọ́wọ́ ọ̀tún ẹ̀ lòun máa dúró sí ó sọ̀rọ̀ kan fún mi báwo ṣòro fún mi láti gbàgbọ́ àgbàtí mi ìgbàgbọ́ pé ẹnìkan jáde kó ń ṣe fún ọlọ́run ó ní ìlànà tó wà bẹ́ẹ̀ ni pé nígbà yẹn táwọn ń ṣe táwọn dó tún ìdó sí ẹ̀ ó láwọn máa ń wọ́ndà pé ṣáwọn wọ̀nyí tó wọ́n gọ̀ ni ẹ ẹ kò yà yín lẹ́nu ẹni tó jẹ́ pa pastor á máa fojú wo àwọn ìjọ pé ṣáwọn pípọ̀ wọ̀nyí gọ̀ ni ṣé wọn ò rí wọn ò rí máa yí báyìí pé kì í ṣe pastor ó lò máa ń sọ bẹ́ẹ̀ bàbá yẹn ń bá mi sọ̀rọ̀ yẹn léni ẹni bẹ́ẹ̀ náà ló ṣe rí fún ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì wípé bẹ́ẹ̀ ṣe wọn àwọn pásítọ̀ ní á pásítọ̀ ẹ̀yìn rẹ̀ sọ fún mi rí ó gbogbo pásítọ̀ ní ọ̀ṣọ́ lójú òun iye tó bá wù yí máa lò ọlọ́run ló lóye ẹ̀ ṣe ọ̀rọ̀ yẹn ṣọ́ọ̀kì mi lọ́jọ́ yẹn so going back to this ṣe rí kinní kan ló wà wà nínú selling point táwọn ilé iṣẹ́ máa ń lò nítorí wọn bẹ́ẹ̀ ni pé àpòpọ̀ irọ́ àti òótọ́ òun ni cash free sí company bẹ́ẹ̀ ni mo sọ fún wa kò sí ní company yẹn kò ẹ lọ mú ẹ lọ gbogbo ilé iṣẹ́ káàkiri àgbáyé cash free sí wọn selling point wọn ẹ lè lo ẹni èdè fún slogan wọn tí wọ́n ń lò láti bóyá láti fi ta iléeṣẹ́ wọn tàbí ọjà tí wọ́n produce kì í gbogbo gbọ́dọ̀ jẹ́ tó máa sọ the old truth fún wa ó ṣeé ṣe kán má jèrè ó ṣeé ṣe ó ṣe kán má jèrè kán má sọ jù ẹ́ rí i pé ìjọba ní àwọn orílẹ̀-èdè tí ìjọba abẹ tó strong àwọn ló máa ń force àwọn iléeṣẹ́ yẹn láti sòótọ́ so that's why lè máa rí ẹlòmíì ẹni agbé agbé agbe agbe bi àbá ẹ ẹ tàbí ògógóró ẹ omi lélẹyìí ò kì í ṣe ògógóró tí ń kọ lọ ni á mú báyìí tó bá gbẹ̀mí kí ló máa ṣe á advertisement wọn á rẹ́rìn ẹ dákun èmi àti yín mọ̀ pé ìnira náà fi mutí lọ́jọ́ bá kan sọ nìyẹn ó ní ìnira náà fi mutí mo dẹ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ kò sí ẹni tó lè mu ògógóró kó dajẹ gbà tó máa rẹ́rìn á san á san á fún ojú pọ̀ ni ẹ á fún ẹnu pọ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n máa ń ṣó ẹ̀fọn ẹ̀ wọ́n á rẹ́rìn ṣùgbọ́n ẹ pé wọ́n ti ń fọ̀tàn fún wa kọ́ drink responsibly ẹ̀yìn wọ́n sọ pé less than tí o bá tó eighteen years wọ́n ti ń kọ́ àwọn ọ̀rọ̀ kan síbẹ̀ wọ́n máa polówó sìgá báyìí wọ́n á ní sìgá ló jẹ́ kí ẹni ẹni ọpọlọ but wọ́n ti wá fọ̀sán kan sọ pé sìgá lè pààyàn so any catchphrase iléeṣẹ́ kan tàbí fún product kan àpòpọ̀ òótọ́ àti rọ́pò náà pò mọ́ra ṣùgbọ́n wọ́n mọ̀ pé ọ̀rọ̀ yẹn ó máa jẹ́ kí n lo èdè brọ́dà mi kan ó máa jẹ àwọn èèyàn ẹ̀yìn ó máa mú àwọn èèyàn ṣe nǹkan tí kò yẹ kí wọ́n ṣe ordinarily fún àpẹẹrẹ mo lo mo lo network méjì tí mò ń lò mo ní mo ti ń bá yín sọ̀rọ̀ MTN mo lò wọ́n ní ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rẹ̀ láti Glo Glo àní Glo grand master of data àpòpọ̀ irú àtòótọ́ lọ̀rọ̀ yẹn àwọn náà mọ̀ òótọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn wọ́n mọ̀ wípé lóòótọ́ tẹ bá wo tẹ wo Nàìjíríà tẹ iye tẹ fi ra o o o o iye tẹ bá compare pẹ̀lú other network dátà tó máa fún yín ó pọ̀ dáadáa ṣùgbọ́n wọn ò ní sọ fún yín pé ní àìmọye ìgbà òun náà máa ń disappoint àwa tá à ń lò wọn ò ní sọ bẹ́ẹ̀ fún yín ní àìmọye ìgbà but àwọn ni grand master so ẹ rí i pé ọ̀rọ̀ yẹn òótọ́ díẹ̀ ni òótọ́ ni grand master ni wọ́n torí pé tẹ bá ra tẹ bá ná ten thousand lórí low data network tẹ máa ná ten eh, thousand naira tọ́ máa fún yín the same data yẹn ó ṣọ̀wọ́n díẹ̀ nàìjíríà ẹ̀rí but wọn làwọn ni grandmaster, master so wọn sọ òótọ́ kékeré tó jẹ́ òótọ́ ẹ̀yìn wọn kò mọ irọ́ so wọn ò ní fẹ́ kárí ibi ti irọ́ yẹn MTN everywhere you go àwọn tá a gbọ́ ọjọ́ mọ nàìjíríà mọ̀ pé there are some places in Nigeria tó pé if you go there there is no network kankan tó tiẹ̀ farahàn but òótọ́ ọbẹ̀ ni pé Glo ló MTN ló ní spread jù nàìjíríà ṣe ṣe pé wọn sọ fún mi pé but tó bá pẹ́ àwọn ibòmíì ni wọ́n mú ní bó ṣe máa yí mọ́ but wọ́n ti mọ̀ pé ah, everywhere you go kẹ̀ àìfún mi tí máa ń travel gbá but a ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí kò sí network yẹn bẹ̀ rárá tí ò tiẹ̀ ní lọ a rí àwọn ìlú kan jọ pé network tán ní everywhere you go yẹn wọ́n gbọ́dọ̀ lọ sí orí àpáta lọ́nlọ́n kan tẹ̀ torí báà kan lórí network so catchphrase slogan eh, selling point gbogbo àwọn èdè tán lò yẹn irọ́ àti òótọ́ òun ni wọ́n papọ̀ ṣùgbọ́n ó ń achieve kinní kan ohun tó achieve ni pé ó mú èrò wìtìwìtì ó mú wá bá wọn tán bá ti get it right ẹni pé wọ́n ti gẹ́ẹ̀tì àmọ́ ti rọ́ àti òótọ́ tán lè mix papọ̀ létí àwọn èèyàn á àṣìwò èèmù wọn ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi nìyẹn. Ah, now ṣùgbọ́n ewu tó wá wà bẹ́ẹ̀ tó wá wà bẹ́ẹ̀ fún àwa kìrìsìtẹ́nì ni pé eh, christian religion àti business bad combination ni wọ́n láti bẹ̀rẹ̀ ayé wa tẹ bá mú ẹ̀sìn Kristi àti business tẹ bá lọ mix ẹ̀ pọ̀ báyìí it's a very bad combination lójú ọlọ́run alààyè ọlọ́run lè fẹ́ bẹ́ẹ̀ so kò yà wá lẹ́nu pàtàkì àánú bẹ́ẹ̀ pé jésù fi ìbínú kéèyàn tó yọ igi ti àwọn tó ń tà tó ń rà ní agbègbè tẹ́ḿpìlì inú bí débẹ̀ ni ojú tí ọlọ́run fi ojú tí ọlọ́run fi wo christianity àti business nìyẹn so máa ń sọ fún àwọn ìránṣẹ́ ọlọ́run pé look ẹ má mi ẹ má fi business mọ ẹ̀sìn kristi ẹ má fi káràkátà mo bẹ̀ yín ẹ má fi ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn kì í sábà wọ etí ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run ìdí ẹ̀ ni wípé wọ́n ti jẹ́ káwọn yẹn gbàgbọ́ náà bẹ́ẹ̀ pé ẹni pásítọ̀ máa ti rí báyìí kan jẹun lára ẹ̀ tó pọ̀ gbà gbogbo pásítọ̀ wọn mílíọ̀nìà ni wọ́n mi ì lẹ́ni bílíọ̀nù àwọn tó ronú bẹ́ẹ̀ nítorí pé lónìí ọ̀pọ̀lọpọ̀ GO wọn kì í ṣe GO mọ́ CEO ni wọ́n chief executive officer ni wọ́n bí wọ́n ṣe ń behave bí wọ́n ṣe bí bí bí wọ́n ṣe ń ṣètò nínú ìjọ wọn ọ̀pọ̀lọpọ̀ ìjọ lónìí wọ́n dẹ̀ ti di company kì í ṣe ìjọ ọlọ́run mọ́ because bí wọ́n ṣe ń ràn company gẹ́lẹ́ òun náà ṣe ń ràn nù wọn ẹ má gba ẹ má bínú mo ń lọ sí ọ̀rọ̀ yẹn díẹ̀díẹ̀ mo sọ pé mo fẹ́ tu láti bẹ̀rẹ̀ fún wa kó má ṣe tó ní ẹjọ́ yẹn kíní kan kọ́ ó wá kú èmi àti láti make a choice wa láìpẹ́ yìí jí o church kan ní nàìjíríà yìí gbajúgbajà ni wọ́n sàkè àwọn àkàtà ti church wọn tó pé àwọn àkàtà ti àwọn ẹ̀ńbẹ́sì ọ̀pọ̀lọpọ̀ owó so ẹnìkan béèrè question lọ́wọ́ mi ní hárí bẹ́ẹ̀ náà wọ́n máa ẹ̀ńbẹ́sì owó bàtà àwọn náà ṣèrè torí pé àwọn jí o wọ̀nyí wọ́n ti organize church wọn bíi company so tó bá yẹ pé wọn gbọ́dọ̀ sàṣe church ni ẹni tó máa kéèyàn tó lè assume accountant ní church yẹn ó yẹ kó jẹ́ ìránṣẹ́ ọlọ́run alààyè yes tó jẹ́ accountant ṣé mo ní ṣé wọn ò ní àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè tó jẹ́ accountant ni láàrin wọn amójútó ọ̀rọ̀ owó ọlọ́run torí pé ó ti ní ẹ̀mí ọlọ́run nínú àti kó jẹ́ kò tẹ̀ ní possible fún bọ̀gbà tó kún fẹ́ rọ̀nà ẹ̀bí company ni wọ́n á tàn wọ́n á yan àwọn èèyàn mo ní ṣe bẹ́ẹ̀ tó sàkè wọn ló yàn wọ́n ẹni ẹni bẹ́ẹ̀ ni ẹni tó kò sẹ́jọ́ ń bẹ́ẹ̀ nǹkan tó nǹkan tó bó ṣe gbọ́jà ẹ̀ sílẹ̀ òun náà ṣe bá a náà bó ṣe máa rí gẹ́lẹ́ nìyẹn torí pé church and business is a bad combination ṣùgbọ́n tó ṣùgbọ́n the good part of it ni pé ó máa mú owó wá ó máa mú owó wá fáwọn tó lọ́jà it's a good selling point ó máa mú owó wá gan fáwọn tó ní ọjà that's why àbílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀jọ̀pọ̀ ọlọ́run ti ẹ̀ pé wọ́n tí wọ́n mọ̀ pé business and church ó máa mú owó wá so kò bẹ́ẹ̀ ni ó lè gbé ó lè sì gbá bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn so mi ò ní nǹkan tó bàjẹ́ bẹ́ẹ̀ rárá tán so then ẹlẹ́jọ́ mẹ́ta lọ́ọ̀yà one popular lawyer kan wọ́n sọ̀rọ̀ one popular geo kan náà nàìjíríà tó sọ pé business ló kàn kó jọ business ní ṣọ́ọ̀ṣì ẹ̀ kì í ṣe ó sọ openly newspaper láti kà á mo ní èmi ò ní nǹkan tó wrong wrong mẹ́rin torí pé nígbà tí pastor bá ti choose láti run church bí company kò sẹ́ni tí ò ní wọnú sí lára ó máa lose integrity ìjọ tó bá ti bẹ̀ sí ṣe lé àwọn tí ò yẹ kó sọ̀rọ̀ against ẹ̀ wọ́n máa sọ àtiwé ọlọ́run tẹ̀ ní ṣe yẹn kan bàbá tàná bídà láàyè bíbélì tákàn yóò lọ́nà tákàn sọ̀rọ̀ wàyà sí ó máa jìyà ẹ̀ ẹ̀ ẹ̀ àwọn fámìlì Mósè gan lọ bèèrè lọ́wọ́ nǹkan tó ṣe Mósè láti gbàdúrà fún ni káyé wọn tó tún dá padà ẹ ẹ rí wòlíì yẹn ni tó àwọn òtí ẹ wọn ti gba nọ́sẹ̀nsì tiwọn táwọn ọmọdé kan táwọn fi bàbá alàgbàlagbà ṣe àwọn tí ò lẹ́kọ̀ọ́ ẹ mọ tó ṣẹlẹ̀ sí wọn jọ yẹn ni ṣùgbọ́n láyé tá a wà ẹ ẹ kàn lẹ́nu ká kàn wọnú sí ẹni bọ̀dá kan tuntun ní scandal lẹ́nu ìsìn ìgbà kan wà tí obìnrin kan ní ó bá òun sùn ó ṣe ó fi àkáǹtì hàn wá nínú pépà ó fi gbogbo nǹkan hàn wá ní ìsẹ̀lú mẹ́sàn jáde ẹ ló bá òṣùlẹ̀ méjì ní kẹjà òtẹ́ ẹ ó yìí díẹ̀ ni wípé wọ́n ti combine business mọ́ christian religion bad combination ni kò sí etẹ́ni yẹn ní alus integrity kò sí etẹ́ni yẹn rí wọ́n á wọ́n á wọnú sí lára ẹ̀ mímọ́ òtí ẹ̀ ní sọ̀rọ̀ gan tó inú ẹ̀ mẹ́ga máa dùn ni bó ti ẹ̀ da bẹ́ẹ̀ pé àwọn ọmọ sàtánì wọ́n ti against ẹni torí bó ṣe máa bọ́lá ṣe máa ń dì pẹ̀lú Israel nìyẹn bó ṣe máa ń dì pẹ̀lú àwọn ọmọ ẹ̀ nìyẹn ẹ̀yìn onígbà tó bá ti rí pé ẹni yẹn ti dìre á rí àwọn kan tá máa yẹ̀yẹ́ lójoojúmọ́ ẹ̀rí ẹ máa padà sí ọ̀rọ̀ catchphrase ní orí internet wọ́n ti ní ìgbà kan PR company kan wọ́n send message sí mi wọ́n náà rí wọ́n sọ gbogbo ibi tán ti rí mi lórí YouTube ni lórí igbá lórí àwo wọ́n sọ mi pé ah no wọ́n ní tí n bá lè san certain amount fún wọn wọ́n mention actual money five hundred and fifty thousand tí n bá lè san fún wọn pé wọ́n máa wọ́n máa sẹ́ẹ̀lì mi Eh, reality ni mo sọ fún wa o but ọ̀rọ̀ débẹ̀ ni mo ṣe ń sọ wọ́n máa sẹ́ẹ̀dì mi gan débi pé in fact online yẹn máa take over online pé èmi ni màmá trend ah, wọn ẹ ṣe o ọ̀nà wo ni ẹ ṣe fẹ́ sẹ́ẹ̀dì mi ẹ dákun ẹ jẹ́ kó ní kémi náà lóye àwọn ah, olóró ọ̀run wọn ní ṣé táwọn ń ṣe nìyẹn wọ́n mention some pastors tí wọ́n ti help so wọ́n náà máa wọ́n ní wọ́n lọ wo tó máa ṣe program eh, wọ́n náà wọ́n béèrè ọ̀rọ̀ olóko ẹ̀kan tó rẹ̀ tó túmọ̀ ẹ̀ wọn ìṣítí ìlanilóye oníkí bẹ́ẹ̀ oní rọ́bìṣì ọ̀rọ̀ nǹkan tí bóyá mẹ́ẹ̀dẹ̀ ṣe fún wa nìyẹn ebi àti yíyá pé ohun àánú máa ń ṣìyàn létí ni ó máa ń láàyàn lọ́yẹ̀ ni ó máa ń gbà níyànjú ni nǹkan dí nǹkan díẹ̀ tá a fi kọ́ ni àwọn nǹkan tá a rí bàtà ń gbọ́ wọn ah, kí ni máa ṣìyàn létí ah, màá kàn create program yẹn pé ó wá yá bí ìgbà pé wọ́n tẹ̀ tún predict pé in three weeks ẹ yóò máa rí soso thousands hundreds of thousands of people tá follow wọn á náà ṣe wọn á ní iṣẹ́ ìṣiṣẹ́ tèmi tí mo ní mo ní bàbá kan wà ní gbèrè Jeremiah náà ń pè mo ìkan tí mo kọ́ padà nìyẹn Jeremiah náà ń pè bàbá yẹn bàbá yẹn òun ìní sóòlù ẹyọ kan tó fi kú ẹ tó kọ ìwé Jeremiah yẹn bẹ́ẹ̀ ni tẹ bá mọ ìtàn Jeremiah dáadáa nǹkan tó kàn jẹ́ ìtàn Jeremiah nira ni pé báìbù yẹn chapter àwọn òtẹ̀lera ọ̀pọ̀lọpọ̀ chapter yẹn òtẹ̀lera mo ti àmọ́ ti sọ̀rọ̀ yẹn rí ọ̀pọ̀lọpọ̀ Jeremiah kò kì í ṣe nǹkan tó tẹ̀lera tẹ̀lera tá a bá fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀ a gbọ́dọ̀ máa fún ni máa padà ṣe ló dàbí bàtẹ́ yẹn kọ manuscript tán tí sẹ́kítì ẹni bá bá ń kòwé ìwé yẹn wá dànù wọ́n á ṣa ìwé yẹn torí pé wọn nọ́mbà ẹ̀ ní pages wọ́n kàn ṣàpapọ̀ wọ́n dẹ̀ wọ́n dẹ̀ publish ẹ̀ bí ìwé Jeremiah ṣe rí gẹ́lẹ́ nìyẹn mo á ní tó bá yẹ pé ẹnìkan náà la máa jèrè fún Ọlọ́run ti tó oríṣẹ́ ẹ̀ ni tó bá dẹ̀ rárá pé a máa jèrè ọ̀gọ̀rọ̀ ènìyàn pé kò lè sí lọ́wọ́ ènìyàn mo ní thank you but no thanks ẹ̀rí so àwọn àwọn ilé àwọn èèyàn pọ̀ dáadáa tí wọ́n ń bá àwọn pastors tí wọ́n ń bá wọn sẹ́ẹ̀lì orúkọ wọn tó máa ń ministry wọn tó máa ń sẹ́ẹ̀lì gbá tó máa ń àwo so wọ́n dẹ̀ ní ìdùnnú láti máàjì business pẹ̀lú religion then not only that àwọn náà máa tètè sọ pé yes torí kí ni ohun tí wọ́n target òun ni èrò tó pọ̀ and mind you ẹ tó bá ní èrò ló target lọ́dún pa owó ló ń target because the more the people the more the money ó yẹ kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ the more the people the more the money so and people crowd dẹ̀ ni ó ó ó ó dájú fún fún church and that is their selling point now kí tó tẹ̀síwájú bẹ́ẹ̀ bí nìkan wá. <coughs> bíbélì sọ kínní kan anytime tí bá ti ka ibẹ̀ yẹn nígbà tí mo ka nígbà tí mo ka ibẹ̀ yẹn mo ó dàgbé ìgbà tí mo máa ka ibẹ̀ yẹn mo fi ṣe study láti fẹ́ máa lọ bí twenty years ago ní ìmọ̀ importance ẹ̀ nígbà yẹn ní ìmọ̀ bọ́rọ̀ yẹn ṣe wúwo tó ṣùgbọ́n nǹkan tí mo rí lónìí wọ́n wá ń já mi láyà pé what torí gbà yẹn nígbà pé kò lè possible <coughs> ní Mark chapter thirteen verse twenty-two Mark chapter thirteen verse twenty-two ẹ kìkà fún wa wọ́n ní nítorí àwọn èké Kristi àti àwọn wòlíì èké ni yóò wá wọn yóò sì fi iṣẹ́ ìyanu tí yóò tan ènìyàn jẹ hàn ẹbí tí mo lọ ni o bíbélì ní bí o bá ṣe é ṣe wọn yóò tan àwọn àyànfẹ́ jẹ pàápàá àwọn àyànfẹ́ pàápàá wọn á tàn wọn jẹ na ibẹ̀ yẹn mo máa ń sábà wò pé ah, how is that possible ah, ẹ mọ náà pé láyànfẹ́ ni ah, àyànfẹ́ ti kọjá pé mo fayé fún Jésù lánàá ẹni tí Ọlọ́run fúnra ẹ̀ yànfẹ́ ni tá a ti assign pé tọ́lọ̀ sọ pé this is a potential candidate of heaven mo béèrè wọn sọ pé wọn á tàn wọn jẹ ní how but wọn á rí pé system ẹyọ kan náà ni òun náà ni òun náà ni catchphrase wọ̀nyí ẹ̀yin olúwàgbòde kan lónìí ẹ tẹ́bá ó ti pẹ́ díẹ̀ tó ti wáyé but kò kò kò popular dáadáa wọ́n ti gbà kan tá a sì jẹ́ ọ̀dọ́ ẹ pásọ̀ kan àwọn pásọ̀ bẹ́ẹ̀ sì fún àwọn ní alias àwọn catchphrase ẹ̀yin nígbà téèyàn dá company lẹ̀ tó wá fi àwọn slogans abẹ́ wọn ní pastor kinní kan aka pastor fire pastor kìnìún aka pastor roborobo pastor aka gbogbomẹ wọn ṣá so and that is why program wọn so wọn ṣá àwọn náà wọn try láti create catchphrase to lè attract crowd so wọn dey mind and catchphrase is a combination of falsehood and small truth wọn fi òótọ́ sí náà but ṣẹ́rí òótọ́ tá a bá ti fi irọ́ díẹ̀ kún kì í ṣòótọ́ mọ́ níwájú ọlọ́run bíbélì ó dẹ́ fẹsẹ̀ múlẹ̀ mo mo rò nítorí ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ fi challenge mi pé ké ọ̀rọ̀ tí mo ti mention rí pé mo ní what God ẹnìkan ṣe program kan what God cannot do does not exist mo ní ọ̀rọ̀ irọ́ pátápátá ni catchphrase ni selling point ni slogan ni wọ́n ti wọ́n ti wọ́n ti fi lọ́rú àwa náà rí pé kàn lò in order to gather people kò lè sí èrè kankan níbẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún wa àfi tí wọ́n bá arrange testimony anybody can challenge yóò ti mọ́ wa lára pé wọ́n challenge wa what are, what are you saying you are kìnnì kan you are kìnnì kan pé prove your prove láti sọ tiwa ìwọ náà sọ tiẹ̀ ká gbọ́ ká tún da ẹ̀ lóhùn but wọn ò ní ṣe yẹn wọn like threatening wọn like ìpè wọn like máa gẹ́gùn fún ẹ ọ̀rọ̀ yẹn ti máa ń dùn lẹ́nu àwọn pastors jù tí bá sọ̀rọ̀ sínú ayé ẹ̀ tí ẹ bàjẹ́ nìyẹn ó máa ń wù láti sọ but lónìí mo fẹ́ pèpè ọkàn wa lẹ̀ dáadáa ni o ò ní mo ṣe gbá aago tí mo gbà yẹn kí n ṣàlàyé kí wọ́n pè ní slogan fún wa catchphrase ó ṣáà selling point orí ọ̀rọ̀ to ọ̀nà púpọ̀ náà fi define kìíní yẹn now ah, lákòókò náà mo fẹ́ address kìíní kan ẹ jẹ́ kí n address issue of God's possibility ẹ rí i pé ẹ rí i pé wọ́n sábà lo ẹsẹ̀ bíbélì kan wọ́n á with God all things are possible àwọn táwọn èèyàn bá fẹ́ gbọ́ ìtìsàn fi ń gbọ́ yàtọ̀ tó fi gbọ́ ni pé all things are possible ó ti gbàgbé wọ́n ti gbàgbé nǹkan tó bẹ̀rẹ̀ with what with God n tí ìbẹ̀yẹ ń sọ fún wa ó simple ó ní ohunkóhun tí Ọlọ́run bá lọ́wọ́ sí ó ṣe é ṣe nìyẹn n tí ìbẹ̀yẹ nǹkan tó túmọ̀ sí nìyẹn pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ni ṣíṣe àbí tí ó tún ní èdè míì tàbí tó lè fi sọ ní sinmi pẹ̀lú Ọlọ́run with God ohun gbogbo nìyẹn pé ohun tí ó bá jẹ́ pé ọlọ́run ló initiate ẹ̀ ó máa ṣe é ṣe ni kò sí possibility nínú tó pé ó lọ́wọ́ sí pé a máa ṣe kínní exactly so now but jẹ́ kí n túmọ̀ nǹkan cannot eh, what God cannot cannot yẹn òun ló òun ló confuse ọ̀pọ̀lọpọ̀ wa tó fi jẹ́ pé ohun tó bá láti jù sí kìrìsìtẹ́nì láyé ìsìn òun náà lè kiri ẹjọ́ kíní kan wà tí mo dẹ̀ ti ń àdẹ̀ ń pariwo ẹ̀ lójoojúmọ́ pé ẹ má jẹ́ kí wọ́n kàn máa ju líǹkì sí lẹ́bí ta kí ṣe gbogbo wọ́n ó yẹ kẹ́mi kí ṣe gbogbo ilé lèèyàn ń lọ bẹ́ẹ̀ ni kí ṣe gbogbo ilé òun lèèyàn ń wọ̀ so ó túmọ̀ sí pé kì í ṣe gbogbo ibi lèèyàn lè tẹ̀ ìyẹn gbọ́dọ̀ máa ṣọ́ e, e, ilẹ̀ tẹ̀ ni kó má lọ tẹ̀tẹ̀kùtẹ̀ torí ẹlòmíì ó koríko kò dẹ̀ bọ́nú ẹ̀ tó kú bẹ́ẹ̀ ni àìmọye àwọn èèyàn tá a ti bá gbàdúrà tá a jọ sọ̀rọ̀ ọlọ́run tá a jọ gbàdúrà pé àwa gan ti a ti sọ fún wọn pé à àánú kẹrẹ máa béèrè ọlọ́run ló tún kàn tó bá gbé pa tèèyàn bí tiwa ẹni kò sí nǹkan tá a lè ṣe ọ̀nà yìí ti jìn tọ́nà bá kàn ṣàánú ló tún kù tó pé ibi táwọn ti torí bọ̀ kì í ṣe ibi tó yẹ kí èèyàn èèyàn la èèyàn láti wò àwọn ẹranko ló yẹ kó lọ bẹ̀yẹn exactly ọlọ́run àwọn kan lọ́wọ́ ó bá wọn ṣe kíákíá ṣe rí ọ̀rọ̀ yẹn tí ìtumọ̀ ọ̀rọ̀ yẹn that that is what God cannot do cannot yẹn ipa mẹ́ta ló túmọ̀ sí ó yẹ ó yẹ kẹ́ ẹ mọ̀ pé èdè èdè ríìchì jura wọn lọ lára àwọn èdè tí mo láìpẹ́ jù lágbàáyé ó ní èdè yorùbá ìdí ẹ̀ ni pé èdè yorùbá ti ríìchì jù èdè yorùbá ọ̀rọ̀ kan lè túmọ̀ sí nǹkan mẹ́ka so eh, èèyàn kan sọ pé òun gbọ́ yorùbá bẹ́ẹ̀ yẹn wọ́n lè sọ pé wá wà wá wá mo ti mo ti mo ti mo ti ọ̀rọ̀ spelling kan mo ti sọ mo ti sọ lọ́nà mẹ́ta ọ̀nà mẹ́rin bẹ́yìn èdè wo ló lè sọ bẹ́ẹ̀ with the with the same spelling tó bá yẹ pé wá <coughs> yorùbá ní com ni kò tún ní kọ sí ome kó túmọ̀ sí nǹkan mi com is com èèyàn <coughs> ọmọdọ́nù nǹkan mẹ́ta nǹkan mẹ́ta yẹn fẹ́ discuss pẹ̀lú wa lẹ́yìn màtí máa discuss ẹ̀tàn yẹn náà wàá gbà pẹ̀lú mi pé àwọn kinní kan wà tọ́lọ́run mi ṣe <coughs> excuse me ẹ wo tẹ bá rí láyé òde òní ẹ rí pé kinní ogun kan ja àwọn kìrìsìtẹ́nì ẹ gbọ́ pé kìrìsìtẹ́nì á ní òun mọ depression ẹ gbọ́ láyé òde òní pé kìrìsìtẹ́nì ó lọ bẹ́ sódò ó para ẹ̀ ẹ gbọ́ pé kìrìsìtẹ́nì míì ó lọ pokùnso ẹ gbọ́ pé kìrìsìtẹ́nì aláìtì sú the problem come from pastors on their pulpit especially these popular pastors àwọn ló ba ayé jẹ́ tó pọ̀ nítorí ìdí ẹ̀ ni pé wọn ò ní kó àwọn ọmọ ìjọ wọn ní bíbélì wọn á wọn ní fantasy wọn ní if you come they are my anointing will settle it for you tó bá come come come come come anointing wá settle ẹ̀ fún àwọn ènìyàn wọn wà frustrated now ẹ̀yin náà ẹ̀yin náà gbà pẹ̀lú mi pé tí ìrètí bá ti pẹ́pẹ́pẹ́pẹ́ á máa mọ́kàn ṣàárẹ̀ gbàtà sọ fún yín pé ókè ẹ ànátì yìí ni ó ẹ ti ànátì ẹlòmíì ti ra ànátì débi pé kọ́sítọ́mà oní ọ̀ìlì ó ń sá fún nǹkan fúnra tó kọ́ ẹ̀kú tí mo rà ẹni akàn mú àmọ́ ọ̀ìlì akàn parẹ̀ kú dànù ẹlòmíì ètò iṣẹ́ kọ́sítọ́mà ẹ̀ ti ń dọ̀jì ẹ̀ torí pé ó ti wò pé ah ṣéèkìṣe pé ẹni báyìí pé wọ́n ti wọ́n ti tó ẹlòmíì ti ràgbálẹ̀ ràgbálẹ̀ ẹlòmíì oríṣiríṣi nígbà tí èèyàn bá dẹ̀ rárá wọn kíní wọ̀nyí ra wọn kiri rárá and this people tó ní kẹlẹ́ ọmọ àrà yẹn they are only concerned about the business aspect of it wọn ò bá náà ṣiṣẹ́ pọ̀ they just want to make money àwọn tó wà náà yẹn wọ́n máa sún wọn lọ́jọ́ kan tó bá sún wọn wọ́n á wọ depression now ayé wọn á wọ depression yẹn kí ayé wọn ti wọ kọ́má nìyẹn mo dẹ̀ máa sọ fún wa pé mo ní dòdì exam sọ pé òun wọ depression ó máa rí bẹ́ẹ̀ torí pé n tán promise wọn n tán sọ fún wọn kò sí nínú bíbélì wọn kàn mú irọ́ mọ́ òótọ́ ni láti fi ta ọjà tiwọn ìdí ẹ̀ gangan nìyẹn tí kókó mẹ́ta yìí ó gbọ́dọ̀ ṣe wá dáadáa ẹ̀ now mo ń ka ọ̀rọ̀ yìí ó ń kọ sí mi lórí ń wọ ọpọlọ mi lọ mo inú mi lẹ́yìn lọ sí number one mo ní mo ní ipa mẹ́ta ni màmá tẹnumọ́ sódà tá a lè ẹ̀ lọ́ọ̀ ṣe fídíò tẹ̀lé lé ètò padà wò number one there are things because it is not in the nature of God that God cannot do. Mm. apá ìtumọ̀ àkọ́kọ́ tí kànáà túmọ̀ sí nìyẹn pé àwọn kinní kan wà tó jẹ́ pé nítorí nítorí ìṣẹ̀dá ọlọ́run kò lè ṣe kò ní kò lè ṣe it is not within his capacity to do it bíbélì dẹ̀ sọ bẹ́ẹ̀ fún wa na na fún àpẹẹrẹ kí ọ̀rọ̀ kí kókó kí tọ́pìkì yẹn tó yé wa kí n tó kí n tó padà sí ọ̀dọ̀ ọlọ́run kẹ́ẹ̀kan ní fídíò kan kó máa trending pé pastor Sam Adéọ̀sùn ẹ wá nínú fídíò yẹn báyìí mo wá mú igbó dání igbó igbó igbó gangan ni o mo bẹ̀rẹ̀ sí fín mo bẹ̀rẹ̀ sí mo bẹ̀rẹ̀ sí fi mo bẹ̀rẹ̀ sí mo bẹ̀rẹ̀ sí rìn kiri bí onígbó now ó máa ṣòro fún ọ̀gọ̀rọ̀ ènìyàn tó mọ̀ wá délédélé pé no this is a doctor video wọ́n doctor video, ni kò pọ́síbù máàyí láyé àwọn tó mọ̀ wá dáadáa nìyẹn o àìsọ àwọn tí ò mọ̀ wá o ìdí ẹ̀ ìdí ẹ̀ nǹkan tá à ń sọ gan nìyẹn torí pé èmi fún mi sọ̀rọ̀ yìí mi ò ní capacity láti smoke mi ò ní capacity ẹ̀ nígbà tí mi ti fàyè fún ìgbà tí mo ń ṣe ọ̀dọ́ gan mi kò sáwọn ọ̀rẹ́ tí mo nígbà yẹn ibi tí kan secondary school òkè mu sìgá mi ò tiẹ̀ mi ò come across ẹ̀ rí ẹ̀ mo sọ ní church ìjọba mo ní ṣùgbọ́n mo ṣe kíní kan mo ṣe kíní kan dáadáa o ẹ̀ kan ṣàṣà náà báyìí ṣà kan pa náà hmm. mo ti ṣe rí <laughs> mo ti ṣe yẹn mo yẹ ẹ bọ tán mú sìgá kan ṣáná sí kan fi sẹ́nu mi ò mọ bó ṣe ń lẹ́nu up till mo ṣe wà mi ní capacity ẹ̀ so mi wàá mọ̀ gbà tí mo lè bẹ̀rẹ̀ so nǹkan tí cannot cannot uh, uh, number one uh, uh, definition cannot nìyẹn pé ọlọ́run kò lè ṣe kò ní kò sí nínú nature ẹ̀ láti ṣe àwọn kankan màá fún alápẹ̀rẹ̀ nítorí pé kókó mẹ́ta ń fẹ́ sọ̀rọ̀ lórí màá kàn fún alápẹ̀rẹ̀ nítorí pé mo ti lo ọgbọ̀n ìṣẹ́jú báyìí hebrew chapter six verse eighteen hebrew six eighteen mo ní oore ọ̀fẹ́ láti sọ nǹkan mẹ́fà ẹ̀yọ tí ọlọ́run ní capacity láti ṣe but màá lè sọ ẹyọ kan màá fi béèrè tì so every time mo wàásù so <laughs> mo lè mo lè narrow message mi sẹ́yọ kan péré but bíbélì jẹ́ kó yé wa pé ọlọ́run ní capacity láti parọ́ kò lè ṣe é na mo mo mọ ibìkan tẹ́lẹ̀ mi máa sọ o pé a ah, pé a ah, nǹkan tó ń mi nǹkan yẹn pé ẹ ṣáà ìṣòro mo ń túmọ̀ cannot fún wa ni Hebrew six eighteen bíbélì sọ pé ó ní eighteen eighteen ṣe eighteen ni there are two that by two immutable things in which it is impossible for God to lie. It is impossible. Based on it is God did not have the capacity to lie. Mo sọ fún wa pé what God cannot do does not exist. Àpapọ̀ irọ́ àti òótọ́ Tony slogan one creative create ẹ̀ fún wọn ni ẹlòmíì gbé owó ńlá lẹ̀ so that kó if you catch it's a catchphrase to my catch and win. For programming, yẹn irú program bẹ́ẹ̀ the dẹ̀ ní shake. It ṣe pẹ̀lú Ọlọ́run torí pé business and religion is a very bad combination ibi tí mo ti bẹ̀rẹ̀ nìyẹn now ah, mo fẹ́ mo mo wá ibì kan ni mo sọ báyìí mo ní mo lè mo lè sọ tó mẹ́fà ẹ ẹ bẹ́ẹ̀ ni god god kíni kan wá kíni kan wà tí mo fẹ́ fi kún ibẹ̀ yẹn nínú àwọn olú àwọn programs wọ̀nyẹn ẹ àwọn kíni wà tẹ́ ẹ̀ ní gbọ́n bẹ́ẹ̀ wọn ò ní sọ fún pé ẹ rántí òun sọ fún ẹ pé ìdí tán fi ń create àwọn slogans yẹn is to make money through a large crowd they will not say anything that will be against them and let me let, let me warn you of this mo ní pastor kì í sòótọ́ fọmọ ìjọ ṣùgbọ́n pastor máa ń sòótọ́ fúnra wọn ibi táwọn àwọn ọmọ táwọn ọmọ ìjọ ṣe máa ń ṣe mí gan nìyẹn pé ah, àwọn yóò dẹ̀ mọ̀ pé máa tí wọ́n sọ yìí ti sọ àṣírí báyìí láyé láyé wẹ̀ lè gbọ́ òótọ́ lẹ́nu wọn pé àbẹ̀ṣẹ́ ah, wò mí yìí o mo ṣàgbẹ̀ lánàá mo ti ṣàgbẹ̀ lánàá mo fẹ́ bọ́ lọ́wọ́ àgbèrè ẹ̀ lè gbọ́ lẹ́nu pásítọ̀ pásítọ̀ míì tó bá tó bá sọ wọ́n ka pásítọ̀ kan wà ní ìní dárúkọ orílẹ̀ èdè wọ́n ka mọ́ àgbèrè wa níjọ sunday tó tẹ̀lé wa jáde wa lòun á jẹ́wọ́ wọ́n ti ka mọ́ àgbèrè ní àárín ọ̀sẹ̀ ó wá jẹ́wọ́ ní ọjọ́ sunday wọ́n á sọ fún mi jọ pé kò lè kò tí ì bọ́nú àgbèrè yẹn ó fi dúdú bòye lójú ni alakata yìí ní gbọ́nbẹ̀ ni pé ọlọ́run kì í gbọ́ ti ẹlẹ́ṣẹ̀ and your God cannot hear a sinner kò lè gbọ́ ti ẹlẹ́ṣẹ̀ kò sí bí ẹlẹ́ṣẹ̀ ṣe màdúrà gbà tó bó ṣe máa wẹ̀ gbà tó kò ní gbọ́ tiwọn ẹ wá béèrè báyìí lọ́wọ́ mi pé ìjọ mélòó ń lò ń wàásù ẹ̀ṣẹ̀ ìjọ mélòó ń promote ìwà mímọ́ ṣé ibi tá a ti gbọ́ tí pásọ̀ kan òun á lu pásọ̀ kan búlẹ̀ tó sọ sínú pépà àyàyẹ ìrẹ̀ ìjà ẹ̀rù ọ̀bá ó ní pásọ̀ yẹn kó fádà ń dalọ́ dúró ó ní òun dẹ̀ lè pa ó lè lò pa ṣe pé òun á fòun pa òun á dẹ̀ṣẹ̀ bò ó òun á lù pa wọn ní sọ̀rọ̀ nípa ìwà ipá wọn ní sọ̀rọ̀ nípa but wọ́n á ṣàmà promise yín ní i can give you this i can give you that wọn ò ní sọ wọn ò ní sọ wọn ò ní sọ fún yín pé god cannot he has no capacity to answer a sinner ẹ ẹ ó ní ó ní ó ní ní isaiah fifty nine one and two one ó ní ọwọ́ ọlọ́run ò láti gbani ẹ isaiah fifty one nine and two yes mo correct ó ní ó ní lódodo ọwọ́ olúwa kò kúrú láti gbàlà tàbí kí etí rẹ̀ wúwo láti gbọ́ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ yín ni ó yà yín kúrò ẹ̀yin lọ́dọ̀ ọlọ́run yín ẹ̀ṣẹ̀ yín ti fi ojú rẹ̀ ẹ̀ṣẹ̀ yín ti fi ojú rẹ̀ pamọ́ fún ṣẹ̀dí bẹ́ẹ̀ ṣe so tí kì yóò fi lè gbọ́ tí ò fi ní gbọ́ kò ní capacity láti gbọ́ tó bá ti ẹ̀wọ́ ọlọ́run pé ee ó dẹ̀ kó ń gbọ́ but kò ní gbọ́ because kò ní capacity láti gbọ́ so da n ò ní n ò ní sọ̀rọ̀ débẹ̀ but answer mi ó dáhùn partly mo ní answer mẹ́ta ni ọ̀nà tí mo rẹ̀ fi dẹ́ dáhùn ni pé fẹ́ dáhùn through defining cannot bá ṣe kọ́ sínú bíbélì now another thing tó léwu ń bẹ̀ fún àwọn tí wọ́n gbàgbọ́ nínú what God cannot do does not exist òun ni point mi kejì there are many things God can do but he may choose not to do it òótọ́ bẹ̀ nìyẹn àìmọye nǹkan tọ́lọ́run lè ṣe jẹ́ pé but kò ní ṣe he will not do it torí pé kí ló fà á tí ò fi ṣe ó yàn bẹ́ẹ̀ ó wù bẹ́ẹ̀ láti má ṣe é ó kàn láìkè bá ní sọ́nà ah, ah, lè ṣe bẹ́ẹ̀ ní ṣe láì jáde tó wáyé pé ìṣe láì jáde ni ẹ jẹ́ ká lọ bèèrè lọ́wọ́ bàbá wa Paul ẹ̀yìn tó sọ kẹ́ni kan fún wa tí nínú nínú second Corinthians chapter twelve verse seven to nine second Corinthians chapter twelve verse seven to nine bíbélì sọ pé ní àti nítorí ọ̀pọ̀lọpọ̀ ìṣípayá kí èmi má bàa gbé ara mi garí kọjá a sì ti fi ẹ̀gún kan sí mi lára paul ń bá àwọn ìjọ kọ́rin sọ̀rọ̀ yẹn ó ní ẹ̀gún kan ti wà lára àwọn ìránṣẹ́ sàtáni láti pọ́n mi lójú bàtà àdẹ̀wádìí ẹ̀wò a rí i pé sickness ni àìsàn ni ó wà nínú nínú nínú àgọ́ ara ẹ̀ ó ní sickness kan ó ní kí èmi má bàa gbéraga rí kọjá ọlọ́run ti mọ̀ pé tí wọn ò bá ní kinní kan nínú ayé máyìn láti fi fà á ó máa gbéraga tó bá dẹ̀ ti gbéraga iṣẹ́ òòjọ́ iṣẹ́ àbàjẹ́ náà bá ṣe ètò ní nítorí nǹkan yìí ni mo ṣe bẹ olúwa nígbà mẹ́ta pé ẹni pé ó fààyè lẹ́ẹ̀mẹ́ta láti bí ọlọ́run pé kí ó lè kí ó lè kúrò lára mi pé olúwa nǹkan yìí ọkàn yìí àwọn tí wọ́n ti sì kiri a máa understand ìdí ẹ̀ tẹ́yàn fi ń gbàdúrà léraléra lórí àìsàn kan pé torí pé a nílò àlàáfíà at all cost pé olúwa ṣàánú mú kẹ́ni kúrò mú kẹ́ni kúrò kí wàá ní ìsìn ọlọ́run ọlọ́run ní ipá láti mú kúrò so tẹ́lẹ̀ kan sọ pé wọ́n gbọ́n kan does not exist irọ́ ni there are a lot of things nínú ayé ẹ̀ tí ò ní ṣe é kò ní ṣe kí ló fà á ó choose láti má ṣe ìdáhùn ọlọ́run la fi mọ̀ pé ó mọ̀ mọ̀ choose láti má ṣe ni ọlọ́run dáhùn ní verse nine pé òun sì wí fún pé oore ọ̀fẹ́ mi tó fún ọ nítorí pé aṣọ agbára mi di pípé nínú àìlera yẹn pé ọlọ́run jẹ́ kó dáhùn pé nínú àìlénu sickness ẹ̀ yẹn òun ni agbára ẹ̀ wà ẹ̀ òun ni agbára iṣẹ́ ìránṣẹ́ ẹ̀ wà nítorí náà tayọ̀tayọ̀ ni èmi òkùnkùn máa fi ṣògo nínú àìlera mi Paul wa ni tọ́nà ti dáhùn ló bẹ̀ pé òun ò ní kúrò pẹ̀lú ayọ̀ wọn máa ṣe ìránṣẹ́ wọn nínú àìlera yẹn kí agbára Kristi lè máa gbé inú mi ẹ kò fẹ́ lose salvation kò fẹ́ lose ẹ̀mí mọ́ kò fẹ́ lose ìbásọ̀rọ̀ Jésù àti ẹ̀ nígbà gbogbo ṣé ìnáà ti wá rí i pé tẹ́nìkan máa ní what God cannot do does not exist wọ́n ti wọ́n fún ẹ ní false hope ni wọ́n fún ẹ ní lies ni slogan ni láti kó èrò wá there are a lot of things God cannot ìyá ìtumọ̀ cannot ni pé he can do it but he just choose not to do it torí torí ó ní reason fúnra ẹ̀ ìgbà mi à sọ reason fún wa ìgbà mi kò ní sọ reason ẹ̀ inú ló fà á tẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì lónìí tẹ́lẹ̀ nígbà tí wọ́n kan tó bá ti wà gbàgbàgbà pásọ̀ kan láti ẹ̀sán pé o tẹ̀sẹ̀ lébọ̀ ọmọ màá ra yé gbé ni àwọn àwọn slang ẹnu wà nìyẹn before you know it ẹni tó ẹni tí ò yẹ kó sọ ìgbàlà nù ẹni tí ò yẹ kó sọ oríire nù ẹni tí ò yẹ kó sọ ìtẹ̀síwájú nù òun náà dẹni tó bá wọn fẹnu gbòbì jẹ kí ló fà á torí pé wọ́n jẹ́ ká rẹ́ láti pé n tó ń wáyé dandan dandan o gbọ́dọ̀ rí ṣùgbọ́n ọ̀nà ọlọ́run ló pè jù ẹ wọ́n sọ pé àánú la need àánú la need kọ́lọ́n kọ́lọ́n wọ́ọ̀kì ìwé wa sínú àánú rẹ̀ ó ti tán kì í ṣe gbogbo àwọn ẹ̀tàn àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn catch phrase wọ̀nyí àwọn ọ̀rọ̀ tá a ti tá a ti wọ́n ti sọ mo sọ fún alẹ́ kan wọ́n ti sọ fún àná rí ká mú wá wọ́n á bá wa ṣe wọ́n á pa wọ́n á wọ́n tẹ̀ wọ́n tẹ̀ gbé wa nǹkan méjì ẹ̀ méjì bẹ́ẹ̀ mo rí mo rí opportunity yẹn kí ẹ jẹ́ pẹ̀lú opportunity <laughs> kọ́mọkàwọn yìí wọ́n sọ pé ẹ̀yin ò láìkè owó ni ìgbà kan náà ló lè pẹ́ngbà yẹn ẹni ẹ sọ pé a ah, pé màá máa gbé travel lọ màá ń ṣètò visa màá gbé lọ Amẹ́ríkà màá gbé lọ kínní kan a máa organize àwọn church fún yín so ẹ máa lò bí a month so ẹ máa lọ fún church so one thousand dollars òun ni honorarium ẹ ṣe ẹyọ wọn wà bẹ́ẹ̀ àti tó sọ mi wọn ti rán mi lé honorarium wọn fún yín one thousand one thousand dollars náà ní báyìí tí o tẹ̀ jẹ́ kankan tí o tẹ̀ jẹ́ kankan lójú wa ẹ̀rí ọlọ́run ló dẹ̀ bá wa ṣe ń gbà yẹn torí pé iye wa ò lọ́bẹ̀ yẹn ọkàn wa ò lọ́bẹ̀ bí àwọn agan ò ní capacity àti ṣe gan ni òun là ṣe yà síbẹ̀ ẹ̀rí èkejì ẹ̀ ni àwọn pr company ni wọ́n àwọn pr company wọ́n ti ṣe wọ́n ti ṣe research lórí wa wọ́n dẹ̀ sọ fún àwọn kan tán máa ṣe but wọn ò reveal àwọn kan máa ṣe fún wa wọ́n ní àwọn ní àwọn kan máa ṣe wọ́n dẹ̀ wọ́n dẹ̀ project wọ́n náà lọ wọ orí youtube orí youtube ó yẹ kó ti máa clock one million people one million ẹ̀rí pé tí máa ní one million people one million uh, subscriber lórí youtube ẹ mọ̀ ẹ ti máa gbàdọ̀ youtube ni owó bẹ̀ yẹn òun náà target so we, the question now is that àwọn tí one million yẹn àwọn mélòó nù wọn ló ṣoríire àwọn mélòó nù wọn ní ìjọba ní ìjọba wọn sáté àwọn mélòó nù wọn lẹ̀ ní òkùnkùn tí ó tí ò ní máa ráàyè lójoojúmọ́ ibi tí ìṣòro wà fún kìrìsìtẹ́nì nìyẹn ẹ yò ẹ wẹ́ mo mo mo gbàdúrà pé ọlọ́run àfi ọ̀nà ìyé wa tí a máa mọ bọ́lọ́run ṣe ètò tọ́lọ́run ní fún ayé wa ìtumọ̀ cannot kẹta ó dà pé àsìkò díẹ̀ wà fún da ìtumọ̀ cannot there are things God can do but it is against himself to do it ṣe <laughs> ṣe rí ẹ ṣe cannot cannot is a unique word nǹkan tó fà ní pé èdè méjì náà fi kọ ibeli they are unique languages Hebrew and Greek bí Yorùbá language ni wọ́n ó wà highly unique ẹ̀rí there are things God can do ìtumọ̀ ìtumọ̀ cannot kẹta nìyẹn but he is against himself to do it ọ̀pọ̀lọpọ̀ wà tí ọlọ́run lè ṣe ṣùgbọ́n tó bá ṣe ó ti takora ẹ̀ ọlọ́run ẹ̀ takora ẹ̀ láíláí so kò ní ṣe so tẹ́nìkan bá sọ pé ìtọ́lọ́run lè ṣe ò exist wọ́n ti fi rọ́pùn tọ́ fún yín o ní gbogbo ọ̀nà ẹ jẹ́ kí n eh, kí ni mo lè fi ṣàpèjúwe tó lè dùn jù ọ̀nà méjì ni méjì ló wà lọ́kàn mi yẹ kí n lo méjèèjì nígbà yẹn mo sọ pé psalm eighty nine verse thirty four ó ní my covenant I will not break nor alter the word that has gone out of my lips mo ń kó tibẹ̀ ní ní program kan ní church kan obìnrin kan wá béèrè question lọ́wọ́ mi lẹ́nu jọ́ mẹ́ta ẹ̀ ló jẹ́ kí n rántí mo ṣe mo ṣe kó tibẹ̀ fún wa obìnrin sọ pé nítòun o nítòun kò ntọ́lọ́hún lè ṣe òun gbà what God cannot do kò kò tí exist mo ní well tèmi ní kí n wàásù I can't force my will on you ṣùgbọ́n àdúrà mi ni pé kò ní ọkàn tó ṣí tẹ́lẹ̀ mọ́ lè bá sọ̀rọ̀ kó lè yí ẹ dáadáa ó ní ó ní ṣe bí Jésù sọ pé ó wá kóòtù nìkan fún mi fẹ́ kájọ kà á ó ní ṣe bí Jésù sọ pé ẹ̀ẹ́ eh, nínú Matthew chapter nineteen verse twenty-two twenty-six ẹ̀jẹ̀ kàkà màá kàlẹ́ o màá kọ́ àyìn bàtà ní méjèèjì ló kà fún mi jọ yẹn bíbélì méjì ló gbé dání ó ní Matthew nineteen twenty-six ó ní ẹ má gbàgbé kàtà sọ pé there are things God can do but it is against himself if he do, if he do it so tó ẹ̀ ló ní ṣe ó ní but Jesus looked at them and said to them with men this is impossible but with God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 nígbà tí Jésù tó ń wo ikú ikú ẹ̀ lórí àgbélébù pé ah bó ṣe máa kú rè é eh, so bó ṣe lé ni tẹ́lẹ̀ ó lè má mọ̀ o torí pé kì í ṣe ẹ̀dá ẹran ara wọ́n wà tí ó wá gbé ara ìwọ̀ ó mọ̀ bí ara ìṣe wíìkì tó wá pé ah ṣára ẹ̀ máa gbé kínní ìbáyìí ó wá bẹ̀rẹ̀ sí gbàdúrà ẹ̀yìn ní ọgbà ní ọgbà kan ó wá bẹ̀rẹ̀ sí gbàdúrà àwọn ọmọ yìí gbà ẹ̀hún ráyè tiẹ̀ wọ́n ti sùn lọ ó ti rẹ àgọ́ ara tí wọ́n náà lè blame wọn now mo ní mọ́mí ẹ jẹ́ ká lọ wò ẹ̀yin náà ẹ jẹ́ ká lọ wò ìwé Mark chapter fourteen verse thirty six mo ní Jésù ní òye ọ̀rọ̀ tí mò ń sọ fún yín lónìí wípé àwọn kìnnì kan wà tí Ọlọ́run ò lè ṣe bó tilẹ̀ lè ṣe torí mọ̀ pé tóun bá ṣe òun ti against ara òun nìyẹn tó kò ní ṣe ọ̀rọ̀ yẹn ó pẹ́ kí àlàyé tó yí àwọn èèyàn lọ́jọ́ yẹn pé akínni mo sọ mo ní ọ̀rọ̀ nǹkan tó mo sọ ọ̀rọ̀ mo ní mo ní that thing God can not can, do. There are a lot of things he can do, but he will not do those things because it is against himself if he does. Now, wọ́n á ní ibi tó Mark chapter fourteen verse thirty-six eh, sorry thirty-five and thirty-five and above Mark chapter six lóyìnbó but Mark thirty-five mọ thirty-six ní Yorùbá mo ní mo ní mo verse thirty-five ní Yorùbá ó sì lọ die, díẹ̀ ó bole ó sì bẹ̀rẹ̀ sí gbàdúrà pé bí ó bá ṣe tí ó bá ṣe é ṣe kí wákàtí tí tí ó bọ̀ náà ré òun kọjá ntí tó ṣẹlẹ̀ ni pé ó ti wo bí ọ̀rọ̀ ikú ṣe máa rí ó ti wò pé <clears throat> it's a painful death ikú tó wà painful gidigidi ni tẹ́ bá wo mo wo mo wo eh, documentary kan nípa adé tí wọ́n fi dé Jésù lórí mo are shocked nítorí pé àgẹ́ẹ̀tì ẹ̀dá dànù bíbélì nígbà tí bàtà lọ sí Israel bá lọ ṣe research yẹn ha ó ní yé yé mo tún mo tún mú pin ìdáná mo fi ṣe orí mi báyìí mo ní ẹ ayé o ẹ now verse thirty six ó ní and he said now listen carefully mo ní mọ́mí ẹ ti sọ́lẹ̀ kan pé Jésù sọ pé <clears throat> pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe mo ní mo gbà pẹ̀lú yín but ẹ ẹ ní òye ẹ̀ tán nínú àdúrà Jésù Jésù sọ pé haba father <coughs> all things are possible for you mo sọ pé ó kò tí ọ̀rọ̀ ẹ̀kan yẹn ni mọ́mì náà níbẹ̀ ni wọ́n ní take this cup away from me nevertheless not what I will but what you will mo ní màá ṣe wá rí i pé there are some things God cannot do because ó ti wà ó ti wà hooked it is against himself to do that kò ní lè ṣe torí pé tó bá ti ṣe ó ti against ara ẹ̀ nìyẹn and God will not go against himself jésù ní ìdí tó fi wá sáyé ó gbọ́dọ̀ accomplish task yẹn now nígbà tí jésù ọ̀hún tó wá dé ìkóríta ìkóríta tó le ní verse thirty six ó ní ó sì wípé bàbá bàbá ìwọ lè ṣe ohun gbogbo mú aago yìí kó ah, o lè ṣe ohun gbogbo náà aago yìí mú kó o yẹ kó lè fún mi ní alternative ìjìyà yìí tí ò ní nira tó báyìí immediately tó pé jésù mọ̀ wípé bàbá yìí ò ní go contrary against himself ṣùgbọ́n kì í ṣe èyí tí èmi fẹ́ bí kò ṣe èyí tí ìwọ fẹ́ so so àánú àwọn by fire by force do by fire by àánú wọn máa ń ṣe ní èèyàn ò lè rí nǹkan kan gbà lọ́wọ́ ọlọ́run by fire by force àwọn tó àwọn tó béèrè pẹ̀lú ipá bẹ́ẹ̀ yẹn tọ́lọ́run fún tọ́lọ́run fún ọ ló báyé wọn jẹ́ kalẹ̀ nígbà táwọn ọmọ sẹ́ẹ̀lì wá ọba ọlọ́run òun fún yín lọ́wọ́ níláyé sẹ́ẹ̀ what God cannot do <laughs> does, does not exist ṣé mo gba èdè does not exist he must do it he must do it ọlọ́run fún ọ Oba ọba ọba yẹn ló kó wọn sí ló mú wọn sí tó bá tí wọn jẹ́ dòní. ó easy láti make money out of Christ ó easy gan ó rọrùn gan ẹ máa wo àwọn olórin ẹ máa wo àwọn olórin tó máa fẹ́ blow dáadáa ẹ̀yìn tó máa fẹ́ blow dáadáa wọ́n á bẹ̀ pẹ̀lú orin tó dáa orin yẹn ló máa jẹ́ kán bẹ̀ wọ́n ti kó bẹ̀ wọ́n ti wọ́n ti di start báyìí àwọn àbẹ̀sí kọ̀ ọkọ̀ wọn lọ nìyẹn lẹ́yìn tó mẹ́ta lárí àwọn Nigerian musicians kan tí wọ́n kọ hip hop wọ́n ti wá sọ wọ́n ti pa àti gospel gospel náà ti bẹ̀rẹ̀ wọ́n lọ sí hip hop wọ́n ti pa àti gospel padà báyìí tí wọ́n mọ̀ pé ó ṣe kò ṣe gospel máa pawó fún wọn ṣáà ni but business àti ẹ̀sìn Kristi bad combination wọn anytime any day till kingdom come so níbẹ̀ yẹn Jésù tó ń lọ sọ bẹ́ẹ̀ tó tọ́ mu sọ mọ́ mi yẹn Jésù sọ bẹ́ẹ̀ ó ní kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe bẹ́ẹ̀ èmi náà gbà bẹ́ẹ̀ mo ti ń bá yín sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn kinní kan wà tí ọlọ́run ò lè ṣe tí ò ní ṣe á kọ̀ láti má ṣe tó òun tó wọ̀ pé tóun bá ti ṣe òun máa go against himself bí iṣu jésù yẹn tó jẹ́ kí á ní jésù rephrase ọ̀rọ̀ yẹn nílò èmi mọ̀ lóòótọ́ sá o pé kò sí nǹkan tẹ́ ẹ̀ lè ṣe aago yẹn lè mú kúrò ó ní tẹ́bá lè bá mi kó inú mi á dùn ó ní ṣùgbọ́n bóyá bá yẹn rántí ni bóyá bá yẹn kàn wò pé bóyá ó bóyá for the sake of today òun ló ṣe ṣe kinní yẹn mọ́mí wa wò bá olùtọ́ mà ní ẹ̀ ká ẹ̀ tútù wọ́n tún kà ní èdè òyìnbó wọ́n tún wá <laughs> wọ́n bẹ̀ sí gba àwọn bible versions mi bible in basic english bible mo ní ẹ lọ ẹwọ niv náà kí kọ́rọ̀ mi lè ṣe yín dáadáa nǹkan mẹ́ta ó ní àṣùpọ̀ tó ń pè ní cannot nǹkan àkọ́kọ́ bẹ̀ mo ṣe sọ fún wa ó ní wípé there are things because it is not in the nature of God that he can do There are things he cannot do because of his nature. He cannot do it. He cannot just do it. The are nǹkan tí cannot ìtumọ̀ tó kọ́ ní nìyẹn náà. So kì í ṣe pé bóyá àwọn èèyàn kì í ṣe mo lo mo lo igbó lẹ́ẹ̀kan as an example kì í ṣe kì í ṣe pé kan kì í mú gbóyè twenty four seven ṣùgbọ́n àwọn kan wà tí ò ní capacity they cannot do it because it is not in in their nature to do that. So mo lè assure yín pé there are things God cannot do. Ìkejì tí cannot túmọ̀ sí ni pé there are many things God can do but he may choose not to do it àìmọye àwọn èèyàn ni Ọlọ́run á kàn yàn pé òun ní ṣe he will choose not to do it torí pé wọ́n ní ẹ̀sán kílódé tẹ̀bí ṣe he has his reasons so tẹ́lẹ̀ kan báyìí sọ wípé don't worry just come tó bá mú iye báyìí wá tàbí tó bá ń wá sow to my ministry you will see that kíníkan will come out uh, no mo rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mo rí mọ́mì kan sọ pé òun ṣe testimony pé ìwé ìlú ń jáde mọ́ náà kọ́ ló ṣe kì í ṣe ọmọ chọ́ọ̀chì wa mi ò mọ́ rí ó kàn wá ó wá sí chọ́ọ̀chì wa àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ o wọ́n ní wòlíì kan ní kò lọ ṣe ìdúpẹ́ ní chọ́ọ̀chì méje wọ́n ní kí ló ṣẹlẹ̀ kí ló tẹ̀bi wá tẹ̀ gbé aago àti bẹ́ẹ̀lì wa àwọn ní àwọn ìwé ìwé wọn bọ́ sí ni láti travel out báwo ẹ̀mí náà sọ pé sátánì kẹ̀ tó promise jésù tó kéèyàn sátánì bold enough láti promise jésù pé tó bá lè ṣe báyìí wọn á fún ní gbogbo ọrọ̀ ayé yìí òun ni ò lè fún yín lọ́rùn obìnrin yẹn dẹ̀ lọ agbọ́ ni omi ìsìn bẹ́ẹ̀ o nígbà tó ó máa tó bí ọ̀sẹ̀ kejì agbọ́ pé ti padà sí kò ó ẹ̀yìn wọ́n dìpọ́tì ẹ̀ padà ẹ̀ so mi mi padà rí mọ́ o mi padà àjọ padà sọ̀rọ̀ mọ́ o ṣùgbọ́n mo jẹ́ kó mọ̀ ẹ́ pé bọ̀tù wọ́n ní kàn lórí kọ́ lọ ṣètò pé láwọn ṣọ́ọ̀ṣì méje àwọn ṣọ́ọ̀ṣì méje kálẹ̀ ti gbowó ẹ̀ wọ́n á ti gba dúkìá ẹ̀ wọ́n á ti gba gbogbo ẹ̀ so there are some things despite the fact that God, God can do it he may choose not to do it so as a Christian we are cutting ti ní so that by the time tí a bá rí àwọn kankan nínú ayé wa tí ò tí ì the next bus stop nìyẹn a ti we are in the plan of God So ń po nǹkan kan pọ̀ fún wa ni ẹ ṣùgbọ́n wọn kì í sọ bẹ́ẹ̀ fún wa ní ṣọ́ọ̀ṣì wọ́n what God cannot do does not exist ni ìkẹta ẹ̀ náà dẹ̀ ni there are things God can do but it is against himself to do it so he will not do it he will not do it because ó eh, dàbí ọ̀rọ̀ tí ọlọ́run sọ ni pé ọ̀rọ̀ tó bá ti jábọ́ lẹ́nu báyìí kò ní padà láìṣẹ so torí pé ó gbé ọ̀rọ̀ ẹ̀ ga ju orúkọ ara ẹ̀ lọ so nǹkan tó dẹ̀ fẹ́ ṣe yẹn ó máa ó máa against òun tó bá ti lọ ṣe á stop kò ní ṣe so ó ti fi ọ̀rọ̀ yẹn di ara ẹ̀ nìyẹn so he cannot do it kò sí irú àdúrà tẹnìyẹn gbà jésù ló máa ń gbàdúrà bíi jésù olúwa wa màá ní tágbó wa ń tán képe lónìí torí pé nígbà tó ṣe àṣeyọrí tán ẹ̀rí òun náà wá di ẹjọ́ pé pé ní orúkọ jésù yẹn òun ni a máa fi gbàdúrà so tẹ bá sọ tẹ bá kọ àwọn ẹlẹ́kọ̀ọ́ yìí ara nǹkan tẹ máa gbọ́ ni wípé kìrìsìtẹ́ẹ̀tì láìka àti máa kìrìsìtẹ́ẹ̀tì ara wọn jù but that is another lie irọ́ mi ìtàn nìyẹn tó tún fẹ́ lò against him. the reason is that bíbélì kò sọ fún wa pé ká call ká call wọn out àwọn first teachers and first teaching call them out ẹ má dákẹ́ ẹ call wọn out pé this is false this is falsehood nǹkan tí bẹ́ẹ̀ kọ́ wa gan nìyẹn Paul tẹ́bá study ìgbé ayé apostle Paul ẹ̀ẹ̀mẹ́fà òun ló dárúkọ àwọn first teachers and teaching ẹ̀ẹ̀mẹ́fà ó mention orúkọ wọn pé ẹni báyìí báyìí báyìí báyìí you are first teacher ní o orúkọ dárúkọ yẹn mẹ́fà at least the New Testament so ní gbogbo bíbélì ní kíbè sọ pé kan ìbèmọ́ àti Paul gba àwọn kìsẹ́ níyànjú pé kan sáfúrò àwọn èèyàn bá wọn yẹn Eh, so nǹkan tó máa sọ fún yín nìyẹn wọn náà ẹ ah, eh, kristẹni ẹ ti láìka máa kristẹni sara yín jù yes nǹkan tó bèrè sọ nìyẹn nígbà tẹ bá ti rí nǹkan tó mú falasi wọ inú ìgbàgbọ́ ẹ call it out so kì í not ẹ má ẹ má ẹ má shy away from the that fact ẹ má sàfún fact yẹn so but kókó tí mo sọ bẹ tí mo bí tí mo wá ń lọ bẹ ni pé ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ bá ń gbé nínú ẹ̀ṣẹ̀ kò ní fi ṣe àná ẹ má kẹ́ nìkan sọ pé òní àná kò ní kò sí nǹkan tó ń jẹ́ pé òróró tó bá ti ra òróró mi wà lówó sàtánì gbogbo nǹkan tí sàtánì bá dẹ̀ ti fún ẹni kìsẹ́nì pátá ó máa san padà ní ìlọ́po mẹ́wàá olùmọ̀lẹ́ lómi wọ́n fún ní gbègbèlú wọ́n tún fún ní gbègbèlú wọn something is ọlọ́run kọ́ ló fún nìyẹn tó bá fún ẹ everlasting ni ó fún ẹ tán nìyẹn gift ọlọ́run kì í ní kì í ní àbàwọ́n kì í ní àbùkù ó fún ẹ pátápátá ni but it is very unfortunate today àwọn nǹkan tó máa ń tó wáyé zaid kìrìsìtẹ́nì lónìí tó tó tó tó ń ṣe ẹ̀ ní ẹ̀yà mi kan máa ń sọ wá ní tó ń ṣe wá lọ́ọ̀yìn àwọn kan tó ń ṣe kìrìsìtẹ́nì lọ́ọ̀yìn lọ́ọ̀yìn lónìí àwọn kan tí ò make sense àwọn kan tí ò relevant àwọn kan tó ń báyàn nínú jẹ́ ló wá excite kìrìsìtẹ́nì òde òní and at the end of the day ẹja àkùntà ló ń forí fa <laughs> kò sí kan tó kàn wọ́n they will live their life they will live their life ẹ̀rìn ìwúdà bọ̀rọ̀ tí mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní dáàdì yẹn sọ fún mi pé àwọn máa dúró báyìí wọ́n á wo àwọn èèyàn tó lọ ṣúà wọ́n á dẹ̀ máa sọ nínú ara wọn pé wọ́n nígbà tí àwọn àwọn tó súnmọ́ pásítọ̀ tí wọ́n kò ní ṣọ́ọ̀ṣì wọ́n lọ́nà bá wọn ṣe ojú wọn gbogbo wọn dẹ̀ dàbí kó là lẹ́ẹ̀kan wọ́n á lọ wọ́n ní wọ́n láti wọ́n láti lọ sí police headquarters yòjí òun yẹn wọ́n láti ní kán máa kán máa píkì wọn ìgbàgbọ́ ẹ̀ ní pé bí wọ́n fẹ́ tú àṣírí òun wọ́n láwọn wò pé kí báwo làwọn wọ̀nyí ṣe pọ̀ tó báyìí tí wọn ò rí pé ìdẹ́bù lẹ́ni wọ́n nítorí pé ńgbà míì lọ́fíìsì ẹ̀ àkànjọ́ dọ́là lórí tébù lójú wọn àkànjọ́ dọ́là sórí tébù fún wọn báyìí ẹ dákun ẹ dákun ẹ̀yin ọmọ ọlọ́run ṣé èèyàn ṣe ọlọ́run nìyẹn but àwọn kìrìsìtẹ́nì ò kíà nǹkan tán kíà fún ni pé eh, and that's why tẹ́fí máa rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn lọ organize eh, fake eh, miracle wọn á láwọn tán sanwó fún àwọn náà pé ah thank God ìjọ tí mo ti kọ́ dá ìmúlanú mi lè pàdé ẹnìkan ló fi hàn mí pastor kí kẹ́nìkan wá gbé microphone dání kó ní pastor kó interrupt mi pastor there is a woman here eh, for ten wọ́n tún bá wọ́n tún bá ẹ sọ testimony ẹ ah, ẹni ọ̀dẹ̀ kì í ṣe odi àti ẹ ti bàjẹ́ and there is a woman here she was blind for ten years now she can see praise the lord wọn á organize wọn mọ̀ pé nǹkan tó jẹ wá nìyẹn those are the tricks and tactics ẹ̀ntọ́ ẹ̀ntọ́ bá bíbélì dẹ̀ ti sọ fún wa mo ti kà sí wa lẹ́ẹ̀kan mo ní mo ní ọ̀rọ̀ yẹn kò sí kí àmì tẹ́lẹ̀ ibi tí wọ́n fẹ́ parí ẹ̀kọ́ tòní sí nìyẹn kò sí kí àmì rí but as time goes on táwa náà wá ń dàgbà ta ni nǹkan tí christianity ti dà wá ń bà wá lẹ́rù pé ah, ah òótọ́ màá lọ̀rọ̀ yìí how come bí church ṣe pọ̀ tó bí christians ṣe pọ̀ tó káàkiri àgbáyé tẹ́bá ní church mi ìlú akàn lọ bí ọlá ọlọ́run ọ̀tẹ́bá ní wọn náà tẹ́bá ní awo fídíò kan bí lánàá wọn olórin kan kọrin àwọn èèyàn ń jó bí ìgbà táwọn ọmọ gáàjì ń jó ní gbogbo wọn bọ́n ṣe ń ṣe ní church bálabàla kọ pé what is wrong with christianity ẹ̀rí àwọn ijó tí láyé ijó ọ̀hún lọ́run bàtà kéré wọ́n pa àwọn kan ní mo ti sọ́rí wọ́n pa àwọn kan ní Jacob Papalolo and Adéròpọ̀kọ̀ èrè bàbá Adéròpọ̀kọ̀ yẹn sì wà báyìí dòní ṣẹlẹ̀ àwọn mẹ́ta yẹn comedians ni wọ́n wọ́n máa ń kọrin wọ́n máa ń kọrin yẹ̀yẹ́ ṣùgbọ́n orin ṣọ́ọ̀ṣì náà máa ń converse láti máa fi ṣe but nísìn orin ti ayé yẹn làwọn ń converse láti fi ṣe ti Christianity Bíbélì dẹ̀ ti sọ̀rọ̀ yẹn pé for false Christ and false prophets will rise wọ́n máa rise they will have the money to rise they will have the popularity to rise they will have the backing of people to rise they will, they will show signs and wonders to deceive if possible tó bá mi they will rise and but even if possible even the elect will be deceived eh, wọ́n wọ́n ní bí ó bá ṣe fún wọn wọ́n ta àwọn àyàn fẹ́ jẹ́ àwọn tẹ́sẹ̀ wọn ti dúró àwọn tá a ti kọ orúkọ sínú wéyè ẹ̀yìn eh, kí ló dé fa àwọn àyàn fẹ́ ọ̀nà ìwà kó àná wá kiri Every day, jọ link wo ló tún wà youtube lónìí jọ tàdó tàdó tún gbóná báyìí ẹlòmíì ò kí abájọ pé prayer program ó tẹ́rí sí òun gbà náà nìyẹn and at the end of the day tó bá ló ń gbàdúrà fún five six seven years tí ò ní nǹkan kan á wà frustrated do lò ní depression á lò ti fẹ́ kú báyìí torí pé kí ni kò tiẹ̀ jiná náà ọ̀rọ̀ ọlọ́run kò gbọ́rí ọlọ́run á ràn wá lọ́wọ́ ayé wa tẹ̀síwájú ṣùgbọ́n ọlọ́run á fún wa ní ẹ̀mí láti kíyèsára wíwé sọ pé ní ìgbẹ̀yìn ọjọ́ àwọn àwọn atánni wọ́n máa dìde wọ́n á dẹ̀ máa tan àwọn ènìyàn jẹ wọ́n á dẹ̀ máa rí ṣe ìbéèrè sọ pé wọ́n á fẹ́ yìí o ó náà máa rí ṣe ni ṣé ẹ máa wà lára wọn báyìí ìbéèrè ni ọlọ́run á fún yín ní okun àtàgbára láti tẹ̀síwájú ní ìgbàgbọ́ lórúkọ jésù ẹ̀jẹ̀ àgbàdua ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún orí ọ̀fẹ́ mi tẹ̀tù fún wa ní sáà yìí láti ṣàlàyé ọ̀rọ̀ yín fún fún àwọn ènìyàn ní ọ̀nà míì kó lè yé wọn sí dáadáa mo gbàdúrà ọlọ́run á ọ̀rọ̀ rẹ̀ yé yín kì í ṣe bẹ́ẹ̀ nìkan ọ̀rọ̀ ọlọ́run á wò yín sàn ọ̀rọ̀ ọlọ́run á mú ayé tẹ̀síwájú ọ̀rọ̀ ọlọ́run á fi ẹsẹ̀ yín múlẹ̀ ọ̀rọ̀ ọlọ́run á sì jẹ́ kí gbogbo ṣe é ṣe fún yín ògo ni fọlọ́run ní lókè ọ̀run mo sọ fún ọlọ́run ọ̀run pé ní ìgbà tí ẹ bá nílò ọlọ́run jùlọ ọlọ́run afara rẹ̀ hàn yín ọlọ́run adé fi ọ̀rọ̀ rẹ̀ yé yín ní gbogbo ọ̀nà ògo ni fọlọ́run lókè ọ̀run ní orúkọ jésù kristi olúwa wa yẹ kí olùfẹ́ jésù kristi olúwa ẹ mọ́ ti ọlọ́run àti ìdàpọ̀ tẹ̀ mọ́ kó máa bá wa lọ kọ́rọ̀ kó ṣàánú fún wa àti rí àdúgbà náà ní orúkọ jésù kristi olúwa wa amen praise the lord hallelujah thank you and god bless you.